Friday. Uh, it's been that's the program this week, and it's been a great. Uh, it's been you know nice having you with us this month. Although we've not had too many great things to talk about. Hopefully things will get better come May. Enjoy your Friday. Good morning. From the rock city of Nigeria, rock, rock city of Nigeria. This is Fresh 107.9. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó mìlú títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. a kì í lajọ ẹni sílẹ̀ kí tálùbọ̀ wọ̀ ọ́ ẹ̀yin òbí tẹ́ bẹ̀sùgbẹ̀gbà tẹ̀ ń gbọ́jà láwọn ọmọ léńjẹ léńjẹ lórí aburú kan kò ní ṣẹlẹ̀ láwọn ọmọ wa àmọ́ ká rántí pé kójú má rí bi gbogbo ara lògùn ẹ̀ ọmọ ẹni lọ̀lá ẹni àtòbí àtàlágbàtọ́. ẹ yé lọmọ nílòkulò. fresh one oh seven point nine fm abẹ́òkúta akọni láàrin àwọn ìtàn ọba lóko. eléyìí la fi ń kí wa wípé a kú ojúmọ́ re ojúmọ́ ọlá ojúmọ́ ọlà ojúmọ́ àlàáfíà ìbùkún rẹpẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa. àmín bá a ti ṣe é lójoojúmọ́ tá a dúpẹ́ lọ́wọ́ ọba dáadáa àti àṣẹ̀dá títò ní òtún tẹ̀tì níkànnì fresh one zero oh seven dot nine lókè sárì nílùú àbíòkúta olùtayọ̀ falétí yèyí agbẹ́dẹ́gbẹ́yọ̀ mọ̀mí g o mọ̀mí jp ọrùn lẹ́gbẹ̀ẹ́ orí táàmù fún yín ní tuntun ròyìn etí ọba nílé etí ọba lóko gbọ́. etí ọba ńlé etí ọba lóko àtúntì dé gẹ́gẹ́ bí ìṣe wa ṣé wọ́n pé tilétilé kan wọn ò lè tilé arọ́ tilẹ̀kùn tilẹ̀kùn kan wọn ò lè tilẹ̀kùn ọjà ọjọ́ ló máa ń pẹ́ ìpàdé kì í jìnnà ó tún ti do nípẹ̀kì àkòrà wà láàárọ̀ yìí ìdè tá a dé àpékólókò mọ̀rọ̀kọ ìdè tá a dé àpékólódò mọ̀rọ̀dò olóko roko olódò rodò ọlọ́nà ẹlọ́rẹ̀ yẹ̀nà kó ní kálukú kájọ máa fetí gbéyàwó ròyìn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ nínú àwọn ìwé ìròyìn méjèèjì ta kó wá ságbó ròyìn etí ọba ńlẹ̀ ṣèkàn kò mí ṣèkàn kóra rẹ̀ láfikín ní ọ̀hún ṣe ìwé ìròyìn the punch oníbẹ̀ lákàtà tèmi Nigeria Tribune oníbẹ̀ lọ́wọ́ ọ̀run Waheed Akíntayọ̀ ló kọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ẹja máa bá bọ̀. ọ̀dà ká máa bá bọ̀ torí pé ẹni tó bá bá lọ ló bá kú kí n ṣíde níta gbangba àwọn ìròyìn ti Nigeria Tribune tí ìròyìn kan wà ń bẹ̀ ebi tí a sọ wípé ọjọ́ ajé Monday tí ń bọ̀ yìí ní ìjọba àpapọ̀ kéde gẹ́gẹ́ bí ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ọba lẹ́yìn tó jẹ́ pé ọjọ́ àkọ́kọ́ oṣù karùn-ún ọdọọdún ní ọjọ́ gbogbo pọ̀pọ̀ ṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ ọba lẹ́nu iṣẹ́ hmm. workers day wọ́n pe ní ọjọ́ ajé Monday wá ní ìjọba fi ìsinmi yẹn sí kónkálukú kó fi sinmi lẹ́nu iṣẹ́ o ọbẹ̀ nínú ìwé ìròyìn ti Nigeria Tribune. bó ṣe wà nínú ìwé ìròyìn Nigeria Tribune bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n fi ìròyìn yẹn sọ̀dọ̀ sínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní kódà ojú ìwé kọkànlá òun ni wọ́n lọ rèé fi ìròyìn ọ̀hún ra o ṣẹ̀wárí ìròyìn tí wọ́n fi sọ̀dọ̀ gàdàgbà gàdàgbà sójúde ìwé ìròyìn The Punch òun náà lọ́mọ̀ ní í ṣe pẹ̀lú tilé ìgbìmọ̀ àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n ránṣẹ́ pé mínísítà wọ́n ní wọ́n ránṣẹ́ pé àtàírù náà o wọ́n ní kí wọ́n wá wí tẹnu wọn lórí ọ̀rọ̀ owó kan eléyìí tí í ṣe bílíọ̀nù kan náírà ó dín ẹyọ kan one hundred and ninety nine billion naira tí wọ́n pé ìjọba ńlẹ̀ nàìjíríà wọ́n yà sọ́tọ̀ láti fi pèsè àwọn nǹkan eléyìí tí wọ́n fi gbógun ti àwọn adàlúrú lórílẹ̀‐èdè yìí o ìgbìmọ̀ tẹ̀ kótó láti paṣẹ ẹni tí í ṣe alága wọn fún ìgbìmọ̀ eléyìí tó ń bójú tó ọ̀rọ̀ ètò ààbò nílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà wọ́n mọ̀ bo ẹnu àtẹ́lu ahmed lórí bó ti ṣe dágunlá láti wá dáhùn sí ìpè wọn nílé asòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà bẹ́ẹ̀ gẹ́lẹ́ lábẹ́ àkòrí ìròyìn yẹn wọ́n ní àwọn ọmọ ológun lórílẹ̀‐èdè yìí wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí ní kọminú kọmi òde kódà wọ́n bẹ̀rẹ̀ sí ní dìrẹ́bẹ̀ sí ìjọba o wọ́n ní gbogbo àwọn nǹkan táwọn mọ̀ lè lò láti dojú àwọn agbésùnmọ̀mí bolẹ̀ kò sí o wọ́n ní kí wọ́n ó pèsè àwọn nǹkan ìjà eléyìí táwọn ó fi máa bá àwọn adàlúrú wọ̀yá nílẹ̀ wa nàìjíríà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìwé ìròyìn the punch jábọ̀ rẹ̀ ojúde ni wọ́n fi ròyìn yẹn sọ̀dọ́ sí àmọ́ ojúwe kọkànlá ibẹ̀ láti mú ka lẹ́kùnrẹ́rẹ́. ó dá bá a ṣe mú fún yín lọ́kọ̀ọ̀kan èjèèjì nínú àwọn ìwé ìròyìn méjèèjì tó bá wà wá sóde náà ni o èjèèjì ló bá dé ojú ìwé kẹjọ ìwé ìròyìn ti Nigeria Tribune àti ìta gbangba ìwé ìròyìn yẹn ẹni ìròyìn kan tó ní ṣe pẹ̀lú tí Nyesom Wike wí ń ló ti jẹyọ o torí pé ṣe rí orílẹ̀-èdè wa Nàìjíríà ètò ìlera rẹ̀ ọ wà lórí ẹyin ìkọ̀bà òle ètò ìlera orílẹ̀-èdè wa Nàìjíríà ọ wà lórí ìkọ̀bà òle ọ̀dà kílóbi tó fi wí ẹ̀jẹ̀ adé ojú ìwé kẹjọ ìwé ìròyìn ti Nigeria Tribune. lójú ìwé keje nínú ìwé ìròyìn The Punch wọ́n ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Niger eléyìí tí wọ́n ń bẹ nínú kọ̀bà òle òun ságo ikọ̀ Boko Haram ikọ̀ kànrànjẹ́gbà alákatakítí eléyìí tó ń da omi àlàáfíà ìlú rúlú gbòlògbò lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní àwọn agbègbè tọ́rọ̀ kàn wọ́n mà ti gbà wípé owó mọ̀dámọ̀dá mílíọ̀nù lọ́nà ogún náírà twenty million naira ńlá wọn mọ̀ san o fáwọn ikọ̀ boko haram ojú ìwé keje nínú ìwé ìròyìn the punch èyí tó jáde fún tààrọ yìí ni wọ́n ti jábọ̀ ròyìn yẹn. níbi tó tún ti jẹ́ wípé àwọn ètò míì ń lọ lọ́wọ́ ni wọ́n sọ wípé ní ìpínlẹ̀ Plateau lápá àríwá abẹ́ sẹ́nitọ̀ kan ti ń ṣojú àárín gbùngbùn apá àríwá ìpínlẹ̀ Plateau sẹ́nitọ̀ Stephanos Ngyang wọ́n lọ sọ wípé òun ò ní fọwọ́ sí ọ̀rọ̀ dàlúrù èyí tí ń ṣẹlẹ̀ káàkiri ní àárín gbùngbùn ìpínlẹ̀ Plateau kí ló bí tó fi wí ojúwe kejìlá àwẹ̀ ìròyìn ti Nigeria Tribune ni mo kà mọ́. etí ọba ń lé etí ọba lóko ìròyìn tẹ̀ síwájú ojú ìwé keje ibẹ̀ náà mo sì gún wá sí bí ọlọ́ba nínú ìròyìn The Punch níbi tí ẹnìkan ti ṣe ìránṣẹ́ ọlọ́run alàyè nílẹ̀ wa nàìjíríà ẹni ọ̀wọ̀ mbàkà tí bàbá ti kà bàbá sọ̀rọ̀ o bàbá pé ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ọlọ́run ti kọ sí àwọn láti sọ àsọtẹ́lẹ̀ tako buhari àti uzo di ma gómìnà ní ìpínlẹ̀ imo bàbá mbàkà ni wọ́n sọ̀rọ̀ ìwé ìròyìn the punch jábọ̀ rẹ̀ ojú ìwé keje ó ní ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko láti tú iṣu jásàlẹ̀ kòkò bàbá ti ń tẹ̀wájú o. nígbà tọ́jọ́ wípé bàbá Mbaka ló wí yẹn kẹ́mi náà kúkú jẹ́ iṣẹ́ bàbá Mbaka lẹ́yìn tí ń bẹ ní ojú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune níbi tó ti jẹ́ wípé lórí ètò ààbò lẹ́wà Nàìjíríà náà ni o wọ́n wí pé Mbaka ó pé kọ́ Àṣàbí káàárẹ̀ lẹ́wà Nàìjíríà àti Uzodinma kí wọ́n lọ rèé kọ̀wé fipò wọn sílẹ̀ bí o nígbà àwọn ọ̀bárí nǹkan míì ṣe sí ètò ààbò tó pakasọ ojú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune ni. ìròyìn lágbo òṣèlú nínú ìwé ìròyìn The Punch wọ́n ní lórí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan Secondus ẹni tí í ṣe alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà Secondus ti ń béèrè ó pé àfi dandan o kó tọrọ àforíjì lọ́wọ́ òun kódà kó san bílíọ̀nù kan náírà owó gbàmọ́bínú iyún ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ sí ẹni tí í ṣe alága àpapọ̀ tẹ́lẹ̀ fẹ́gbẹ́ òṣèlú APC nílẹ̀ Nàìjíríà iyún Adams Oshiomhole ojú ìwé kẹtàlá ni wọ́n ti jábọ̀ ròyìn yẹn nínú ìwé ìròyìn The Punch ṣe wá rí i lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn The Punch ìròyìn ọ̀hún sàn títí ó sàn wo ojú ìwé karùn-ún bẹ́ẹ̀ ìròyìn ọ̀hún gbẹnu tán o kódà ọkọ̀ sísọ wọ́n ní ẹnìkan tí wọ́n pè ní kunlékunlé tá a mọ̀ sí pẹ́ńtà ó fira rẹ̀ pé tí ò jẹ́ o wọ́n ní níṣe lọ́mọ̀dọ́gba wérékèlé tí wọ́n ń ṣe bí ọba elégùsì tí ń bẹ lẹ́kọ̀ọ́ wọ́n lọ́mọ̀ lu ẹnìkan ní bàgẹ́ owó tí í ṣe mílíọ̀nù mọ́kànléní àádọ́ta náírà fifty one million naira tálẹ́nì tó lù ń bàgẹ́ tó fa lórí tó tún ṣe bẹ́ẹ̀ tó fi ọ̀dà kún ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko yóò tú iṣu jásálẹ̀ kòkòrò yìí bàbá tí ń tẹ̀wájú. ọ̀dà kò burú jẹ́ǹjẹ́ iṣẹ́ ti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé wọ́n ti pe ẹni tí í ṣe mínísítà fẹ́tò òsúná lẹwa nàìjíríà àti olórí elétò ààbò lẹwa nàìjíríà sípàdé àwọn ọmọlé asòfin àpapọ̀ ní òkè wọn pódé bá a bá débi ìròyìn tí ó ti jẹ́ etí ọba nílé etí ọba lóko ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. lórílẹ̀‐èdè india wọ́n pé ó ti ń rúgbó bá àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ń bẹ̀ àti àwọn tí wọ́n ń wòye nípa bí nǹkan ti ṣe ń lọ láwùjọ àwọn ni wọ́n ké gbàjarè ṣẹ̀wárí ilẹ̀ amẹ́ríkà wọ́n ti ní èèyàn ò ní wòsùn okólúwarì ó sì rọ́ràn ìjọba orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n ti ń pàṣẹ fáwọn tí wọ́n jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè wọn pé ẹ yá tètè káàsá yín kẹ́ ẹ máa bọ̀ wálé padà ojú ìwé kejì nínú ìwé ìròyìn the punch ò ní ti jábọ̀ ròyìn ẹ̀. lórí ètò ààbò ńlẹ̀ wa nàìjíríà ẹgbẹ́ òṣèlú people's democratic party àti àwọn ìgbìmọ̀ amúṣáyá wọ́n máa ń pè é fún kí wọ́n tètè kéde ètò òṣèjọba pàjáwìrì ńgbà màsáríọ́ sọ̀rọ̀ ó ní kì í ṣe à ń kéde ètò ìṣèjọba pàjáwìrì ènìyàn wá ojútùú sí ètò àbùtẹ ẹ̀pọ̀ pàkàṣọ ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìròyìn ti Nigeria Tribune. bí ó ṣe ẹjẹ́ àfihàn òdá kan ká lọ sí ojú ọjà ọmọ alájẹ ni wàá fẹ́ gbégbá àjẹkárí ọgbà tá a bá padà dé ìròyìn etí ọba ńlé etí ọba lóko níkànnì fresh one zero oh seven dot nine nílùú abẹ́òkúta olúùlú ìpínlẹ̀ Ògùn yọmọ tuya gbàǹsó lóde etí ọba ńlé etí ọba lóko fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. I need a change. I need a change. I need a change. Mountain of Fire Miracles Ministries. Saturday, Sijọ twenty-five behind Tipas Garage, Jokoni, Onikolobo, Ibara, Abeokuta. Present seven days general deliverance program. With the team. I need and receive change in your career. Business and marriage. It is time for divine change in your academics. Spiritual lives. Children lives. Even in your ministry. You need a change. I need a change deliverance program starts. On Monday 26th to Friday 30th April 2021 from 5 to 7 p.m. daily. And Saturday first to Sunday 2nd May 2021 between 7 to 10 a.m. daily. At our church auditorium Mountain of Fire Miracles Ministry start 12 John 25 behind Tipas Garage Bakodi Onikolobo Ibara Abeokuta. Ministry. Anointed men of God. Pastor Shewan Atonda. Regional overseer Southwest 25 region Ibara Abeokuta. Abeokuta. Dr. DK Olukoya. General Overseer MFM Worldwide. Come for salvation, healing, deliverance, and breakthrough. Jesus, Jesus is Lord. Lord. Lord. Lord. Shaw Ọba Services Nigeria Limited tá a bá sọ̀rọ̀ nípa clearing and forwarding agency àwọn gangan ni wọ́n mọ̀ nípa ẹ̀ dáadáa Shaw Ọba Services Nigeria Limited tá a bá ní fẹ́ ránṣẹ́ lọ sí ibikíbi láàrin orílẹ̀-èdè Nàìjíríà títí lọ dé òkè òkun iṣẹ́ wọn ni local and international delivery bíi lẹ́tà document àti parcel bákan náà lára àwọn iṣẹ́ wọn náà tún níwọ̀nyí air and sea freight airline ticketing general export insurance Shaw Ọba Services Nigeria Limited wà ní. Number forty seven olùṣègùn ọ̀ṣọ́bà road òkè ìléwó abẹ́òkúta WhatsApp number 0818 900 8976. Telephone lines 0802 387 5069 tàbí 0818 900 8912. Ẹ tún lè kàn sí wẹ́bsáìtì wọn www.showoba.com.ng lórí social media Showoba Services Nigeria Limited email sowkltd at yahoo.co.uk Showoba Services Nigeria Limited best clearing and forwarding agency fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. àti wọlé kanlẹ̀ ìròyìn etí ọba nílé etí ọba lóko náà ti wá lẹ́fùrú gbàgbó ebi gbogbo tó bá ka yín mọ ilẹ̀ rẹ ni ẹjẹ́ àjọmọ́ fetí gbéyàwó ẹ̀ kò ṣeé mọ̀ gbọ́ ní gbogbo àwọn àkọlé ìròyìn tá a ti nà fẹ́lẹ́fẹ́lẹ́ bá a bá ṣe wá fẹ́ mọ́ gbọ́n aṣọ lára rẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì yìí ẹ máa bá wa ń lọ bá a ṣe ń tẹ̀lé ni o ọ ti wá bẹ̀rẹ̀ báyìí níta gbangba àwọn ìròyìn ti Nigeria Tribune ìròyìn kan bẹ́ẹ̀ ń bẹ̀ tọ́lọ rèé dúró sí apá abì kan àmọ́ tọ́jà pé ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ń bẹ̀ ni mo ká àmọ́ tán gangan ibi tí wọ́n sọ wípé ọjọ́ ajé Monday ti ń bọ̀ yìí nínú ìjọba àpapọ̀ èrè wọn yìí pé wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ìsinmi lẹ́nu iṣẹ́ ọba gẹ́gẹ́ bí fún ti àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ tó yẹ pé ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀la ńlọ bọ́ sí tọ́jú òpin ọ̀sẹ̀ ẹnìjọba àpapọ̀ wa ní ọ̀dà kò burú ọba di ọjọ́ ajé káwọn òṣìṣẹ́ ọba wọn ò fi sinmi ní ẹnu iṣẹ́ èyí tí í ṣe ọjọ́ ìkẹta oṣù karùn-ún ọdún tí a wà yìí nígbà tí ń kéde bẹ́ẹ̀ ni ti ṣe mínísítà fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ abẹ́lé ní orílẹ̀-èdè wa nàìjíríà èyí ẹni o ti fìgbà kan rí jẹ gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀gbẹ́ni rauf arẹ́gbẹ́ṣọlá ń ló jẹ́ iṣẹ́ ìjọba àpapọ̀ lánàá ní olúùlú lẹ̀ nílùú àbújá tó sì ní kí gbogbo àwọn òṣìṣẹ́ ọba ó kálukú wọn ó sinmi lẹ́nu iṣẹ́ o kí wọ́n lè bá àfi ọjọ́ ajé Monday yẹn sinmi ènìyàn ṣe kéde bẹ́ẹ̀ ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune ni mo kà á mọ́. lójú ìwé kọkànlá nínú ìwé ìròyìn The Punch eléyìí tó jáde fún tàárọ̀ yìí ọ̀rọ̀ tó ní í ṣe nípa lẹ́gbẹ̀mọ aṣòfin àgbà lórílẹ̀ wa Nàìjíríà tí wọ́n ránṣẹ́ pé ẹni tí í ṣe alákòóso fétò ìṣúná lórílẹ̀‐èdè yìí tó ń ti àtàírò tí wọ́n pé kí wọ́n wá wí tẹnu wọn o lórí ọ̀rọ̀ owó kan eléyìí tó dín fẹ́rẹ́fẹ́ ní bílíọ̀nù lọ́nà igba náírà owó tí wọ́n pé ìjọba yà sọ́tọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà láti fi gbọ́ bùkátà à ń gbógun ti àwọn ọ̀tá àlò láwọn tí wọ́n ń da omi àláfíà ìlú lúlúgbòlògbò nílẹ̀ wa nàìjíríà níròyìn ọ̀hún bá dé o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n pé iléeṣẹ́ tó ń bójútó ètò ìṣúná lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn náà ni wọ́n mọ̀ ti ṣàlàyé fọ́ ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó tilégbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti àwọn ọmọ ológun wọn ní àná ti ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ó ní wọ́n ṣe àdáyẹnrí ọ̀rọ̀ o wípé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n ti ná àpapọ̀ owó eléyìí ti ṣe bílíọ̀nù méjì ó dín ní igba náírà wọn ní owó yìí ó náà ni wọ́n yà sọ́tọ̀ o láti fi gbọ́ bùkátà in pẹ̀lú ti ètò ààbò tó jẹ́ pé bílíọ̀nù lọ́nà igba náírà ó dé méjì kódà ó lé fẹ́rẹ́fẹ́ ilé yìí ti ṣe one hundred and ninety eight point eight four billion naira wọ́n ní náà lówó tí wọ́n mọ̀ ti ń fi gbógun ti àwọn ọ̀táàlú o àwọn tí wọ́n ń da omi àláfíà ìlú rúlú gbòlògbò láti inú ọdún 2019 títí dìbà àti ṣe ń sọ̀rọ̀ yìí ẹni tí í ṣe akọ̀wé àgbà fún àkànṣe iṣẹ́ nílé iṣẹ́ tó ń bójútó ètò ìṣúná nílẹ̀ nàìjíríà aliyu shinkafi wọ́n ló ló ṣe àdáyẹnrí ọ̀rọ̀ tí sì ń pe lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú à ń gbógun ti àwọn agbésùnmọ̀mí nílẹ̀ nàìjíríà ẹ jẹ́ mọ̀ pé gbogbo owó tí ìjọba tí wọ́n yà sọ́tọ̀ ò ní wọ́n ti yọ̀ǹda rẹ̀ o fún iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹni tí í ṣe akọ̀wé àgbà fún àkànṣe iṣẹ́ nílé iṣẹ́ tó ń bójútó ètò ìṣúná nílẹ̀ wa nàìjíríà yìí òun ló ṣe àdáyanrí ọ̀rọ̀ o tó pé bílíọ̀nù márùn-ún ó dín ní ọgọ́rin náírà seventy five billion naira níjọba àpapọ̀ ni wọ́n yà sọ́tọ̀ tí wọ́n sì yọ̀ǹda fún àwọn ọmọ ológun nínú ọdún 2019 ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ nínú ọdún 2019 yìí kan náà ìjọba wọn tún yọ̀ǹda àfikún owó tí í ṣe bílíọ̀nù méje náírà seven billion naira pé kó kún owó eléyìí tí wọ́n ti yọ̀ǹda tẹ́lẹ̀tẹ́lẹ̀ fáwọn ọmọ ológun lórílẹ̀‐èdè wa nàìjíríà ṣèǹkàfí ṣàlàyé ó ní bílíọ̀nù méjì àtààbọ̀ náírà òun náà ni ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà náà ni wọ́n mọ̀ tún yà sọ́tọ̀ fáwọn ọmọ ológun wọ́n ní wọ́n fi èyàn wọ́n fi sọrí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú àkóso eléyìí táwọn olóyìnbó tí wọ́n ń pè ní administration nílé iṣẹ́ ológun lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní gbà wọ́n gbé gègélé wọ́n ní láti ọdún 2019 títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní àpapọ̀ owó ilé ìtìjọba àpapọ̀ nílẹ̀ nàìjíríà tí wọ́n ti yọ̀ǹda fáwọn tí wọ́n ń bẹ ní ìgbọ́nu ti ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà láti pàṣẹ iléeṣẹ́ ọmọ ológun wọ́n lówó ọ̀hún ó dé fẹ́rẹ́fẹ́ ni o ní ìgbà bílíọ̀nù náírà ẹ wò ó bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ìròyìn yẹn torí pé Bingham mọ mẹ́nuba ojú ìwé kọkànlá lẹ́ ti gba balance ẹ̀ nínú ìwé ìròyìn the punch tó jáde fún tààrọ̀ yìí. ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigerian Tribune ni mo ti fẹ́ jẹ́ iṣẹ́ ilé yìí o tó ní ṣe pẹ̀lú ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tó ń ti ìgbìmọ̀ amúṣẹ́yà wọn tí wọ́n lọ́gun tò sí etígbọ̀ ìjọba àpapọ̀ pé kó tètè kéde ètò òṣèjọba pàjáwìrì bí ó ṣe àná ọjọ́ àlàmísì níbi ìpàdé ìpàdé pàjáwìrì kan tí wọ́n pè ní ilé ẹgbẹ́ òṣèlú ti people's democratic party tó fìkàlẹ̀ sí olúlulẹ̀wà nílùú àbújá ibẹ̀ ni wọ́n ti pe àkíyèsí ìjọba àpapọ̀ ààrẹ muhammadu buhari tó ń tẹ àwọn ìgbìmọ̀ alákòóso rẹ̀ wípé bí apá ọ̀bá ṣe é sán àsìkálérí ni o bí làwọn ọ̀bá ṣe é gbé àgbélàlà ẹ tètè ya tètè kéde ètò òṣèjọba pàjáwìrì nígbà tá ẹ̀rí ojútùú wá sí gbogbo kùdìẹ̀kùdìẹ̀ ètò ààbò tí wọ́n jẹ́ wípé kóńbókóńbó ni àwọn ajínigbé ń gbé àwọn èèyàn lójú pópó tí wọ́n sì tún lọ́ọ́ re é bá iléèwé lálejò palẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ mọ́lẹ̀ tí a tún ń gbẹ̀mí wọn wọ́n pe ìjọba àpapọ̀ ọmọ odó tí ọ̀dà ọ̀run lásìmọ́ kó tètè kéde ètò òṣèjọba pàjáwìrì nígbà tó sọ̀rọ̀ náà lákòókò tí ń bá oníròyìn ìwé ìròyìn ti Nigeria Tribune onígbólóhùn ọmọọba uche secondus ẹni tí ṣe alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú pdp ẹni tó bá gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú people's democratic party ṣèpàdé náà lánàá tó pé nǹkan ti yíwọ́ fún ẹgbẹ́ òṣèlú apc wọn ò sì mọ́dọ̀ wọn ọ̀bá da ọ̀run lásìmọ́ nígbà tó ń lọ sọ̀rọ̀ ẹni tí ṣe gómìnà ní ìpínlẹ̀ edo èyí olóyè godwin obaseki òǹgàn náà ó kí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP lẹ́yìn o ó pé bí nǹkan ṣe ti pín yẹn nípa tètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí sọ̀wọ́ wa yẹ kí ìjọba àpapọ̀ ó bù kẹ́díwọ́ ni léè tọ́já pé ẹni agbójú òkùnlé wọn jẹ́ ní agbá ó yẹ kí wọ́n tètè kéde ètò ìṣèjọba pàjáwìrì káwọn tí wọ́n bá mọ̀ lù ṣe tí ìlú òfin tòrò wọn lè tètè já àgbà mọ́ wọn lọ́wọ́ wọn wá tẹ̀síwájú gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ̀kọ́ ńlá lélẹ́yìí jẹ́ o ṣèbí lọ́dún twenty fifteen ńgbà tá ààrẹ fẹ́ gbé àpótí tí ń pè òun òun o ètò àbùtọ́ pakasọ nílẹ̀ yìí ẹni ọ̀kọ̀ọ̀kọ̀ jẹ òun lógún bóló ológun ẹ̀rú ti ṣekú táṣọ rẹ̀ jẹ́ ọ̀kan oṣù tọ́jà yìí gbogbo bí àwọn ikọ̀ boko haram ṣe ń ṣòro bí agbọ́n òun ó tètè ìwà ojútùú sí i tóun ó sì jẹ́ kọjá rògbìn ìgbàgbé nínú ètò àkóso tòun wọ́n pe ọdún mẹ́rin àkọ́kọ́ táàrẹ muhammadu buhari tó fi gàṣe kútùpà kútùpà lórílẹ̀‐èdè wa nàìjíríà kí wọ́n á ló mú jáde o wọ́n pe ọdún mẹ́rin ẹlẹ́ẹ̀kejì náà ẹni tó ń lọ bá a ṣe kọ̀wé ẹ̀ yìí tó sì wáá jẹ́ wípé bá a ṣe ń ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ nífi ńlẹ̀lẹ̀ wọ́n ní sí ọ̀wọ́ wa lẹ́tọ̀ọ́ kí ìjọba àpapọ̀ ó tètè kéde ètò òṣèjọba pàjáwìrì nígbà àwọn ọmọdé wọn dọ̀rùn lásìmọ́ pàtó náà sọ̀rọ̀ màsárì ẹni tí ó jẹ́ wípé ọgbẹnusọ lórúkọ ìjọba àpapọ̀ ó pè hàn ẹ mọ̀jà wulẹ̀ mọ́ tanra wa bá a bá ní wọn kéde ètò ìṣèjọba pàjáwìrì tẹ́ńlọ́gùn rẹ̀ wípé náà lọ́kàn fún ẹgbẹ́ òṣèlú apc sẹ́yìn ní ọ̀wọ́ wá wá ojútùú tí ń ti ṣẹlẹ̀ nípa tètò ààbò bí ó pé irọ́ ni ó pé tó ti dáa jù gbà iná ni kí ìjọba tó wà lóde kí wọ́n tètè fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tó kù torí ipá wọn mọ̀ pé dájú ṣáká ẹgbẹ́ òṣèlú alátakò ní ń da iná ogun iná ọ̀tẹ̀ tí orílẹ̀-èdè wa nàìjíríà tó fìdí pé nǹkan fẹ̀gbẹ́ wọn gànà ọmọ ẹ lójú ìwé kẹtàdínlẹ́ mọ́kàndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune. etí ọba ńlé etí ọba lóko ìròyìn ń tẹ̀ síwájú ìkànnì fresh lẹ́tí ń gbọ́ wá nílùú Abẹ́òkúta ibẹ̀ la ti ń gbóhùn sáfẹ́fẹ́ tá a ti ń taari ẹ̀ sátẹ́gùn tẹ́yìn náà ti ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wá ní kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ káàkiri àgbáyé lójú ìwé kọkànlá nínú ìwé ìròyìn The Punch ibẹ̀ náà mo ṣe wà wọn ò tí ì kúrò ẹni tí í ṣe alága fún àjọ ICPC ọlá ọ̀rọ̀ mọ́lẹ̀ wa ń kéke ó pé gbogbo owó òòlù eléyìí táwọn bá rí gbà padà lọ́wọ́ àwọn alájẹrákábá àwọn olóṣèlú tí wàá bàjẹ́ tó mọ̀lẹ́wò dandandan ó pé owó táwọn bá mọ̀ rí gbà lọ́wọ́ wọn padà àwọn kì í ná àwọn ò sì ní agbára láti ná lápò ìjọba ńlẹ̀ nàìjíríà ibẹ̀ làwọn máa da gbogbo owó ọ̀hún sí o ẹni tí í ṣe alága fún àjọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tí ń gbógun ó ti wà bàjẹ́ àtàwọn ọ̀wà kébékèbé míì tó bá rọ̀ mọ́ ọ̀jọ̀gbọ́n bọ́lájí ọ̀wásanoyè wọ́n ní bàbá náà ni wọ́n mọ̀ ti ṣàlàyé pé gbogbo owó òlù eléyìí táwọn bá rí gbà padà lọ́wọ́ àwọn alájẹbánu tí wọ́n bá jí owó òlù kó mì bíi kalokalo òun náà lọ́mọ̀ jẹ́ pé àwọn kì í ná o ó ní níṣe làwọn máa ń san sí àpò àsùnwọ̀n tó jẹ́ ti ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀wásanoyè ẹni tó farahàn níwájú àwọn ìgbìmọ̀ tẹ̀ kótó ilé ìgbìmọ̀ asòfin àgbà lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ètò ìṣúná èyí tí wọ́n pé wọ́n ń ṣiṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ àwọn tó ní í ṣe pẹ̀lú lájọ̀lájọ̀ ìjọba àpapọ̀ tí wọ́n ń pawó wọlé sí àkótó ọba nílùú àbújá wọ́n ní níwájú àwọn ìgbìmọ̀ náà onímọ̀ tí ń ṣe ní àlàyé pé àjọ ICPC àwọn ò ní agbára kankan o eléyìí tó lè fún àwọn ní ìyọ̀ǹda láti ná owó tàbí ṣe dúkìá kankan eléyìí tí àwọn bá gbẹ́sẹ̀ lé lóko ìjọba bó ti ṣe wo àwọn o ó ní ṣe rí gbogbo àwọn owó wọ̀nyí eléyìí tí àwọn bá ti rí gbà padà ó ní ó ti ní àpò àsùnwọ̀n kan eléyìí tí wọ́n dìídì gbé kalẹ̀ tí wọ́n ń pè ní ICPC recovery account ó ní ibẹ̀ gangan làwọn máa ń da owó ìṣe o ó ní láti paṣẹ àpò àsùnwọ̀n yìí òun náà ni ó sì ti pàpà dé àpò àsùnwọ̀n tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà torí náà ń kọ́ àwọn ò ní àṣẹ o àwọn ò sì ní agbára láti lè ná àwọn owó wọ̀nyí ṣe wá rí lápá àṣàlẹ̀ lójú ìwé kọkànlá bákan náà wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n mà ti kéde ọjọ́ ajé monday gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún gbogbo òṣìṣẹ́ ọba lórílẹ̀‐èdè wa nàìjíríà láti ṣàmì àyájọ́ tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ lágbàáyé fún tọdún ní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe àdáyanrí ìròyìn ẹ̀ wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà náà ni wọ́n ti kéde ọjọ́ ajé monde ọjọ́ kẹta nínú oṣù karùn-ún ọdún 2021 tá a wà yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ o fún gbogbo òṣìṣẹ́ ọba pátápátá jákèjádò orílẹ̀-èdè yìí láti fi ṣàmì àyájọ́ àwọn òṣìṣẹ́ lágbàáyé eléyìí tí ó tún kò fún ti ọdún nìyí ẹni tí í ṣe mínísítà fọ́rọ̀ abẹ́lé ilẹ̀ nàìjíríà Rauf Arẹ́gbẹ́ṣọlá wọn lòun ló kéde bẹ́ẹ̀ o ló kọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tó sì wá ń kí gbogbo àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè yìí wípé wọ́n mọ̀ tó kú oríire ti àyájọ́ òṣìṣẹ́ lágbàáyé eléyìí tí ó tún kò fún tọdún ni o bọ́ba ti ń di ọjọ́ àkọ́kọ́ nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní Rauf Arẹ́gbẹ́ṣọlá ló pé òun kí àwọn òṣìṣẹ́ o òun sì gbóríyìn fún wọn fún ẹ̀mí sùúrù ìgbọ́ra ẹniyé àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà nínú mímọ́ sún àwọn ìlànà ìjọba tó ń ti àwọn ètò gbogbo tí wọ́n pé ìṣàkóso ti ń bẹ lóde lábẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari tí wọ́n gbé kalẹ̀ nínú ojúṣe wọn láti rí i dájú pé wọ́n wakọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tẹ̀síwájú sí o àrẹ́gbẹ́ṣọlá nínú àtẹ̀jáde tó fi òde lábẹ́ àkòrí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ya ọjọ́ ajé monde ọjọ́ kẹta nínú oṣù karùn-ún ọdún yìí sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fáwọn òṣìṣẹ́ ilẹ̀ nàìjíríà wọ́n ní àtẹ̀jáde ọ̀hún tí wọ́n fi léde lánàá ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ òun náà ni wọ́n mọ̀ bọ́ọ̀lù o láti paṣẹ ẹni tí í ṣe akọ̀wé àgbà nílé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè yìí Suhaibu Begore wọ́n ní wọ́n wá ké sí àwọn òṣìṣẹ́ pé ẹ mọ̀ dákun ìfarajì yín lẹ́nu iṣẹ́ ọba ẹjẹ́ ó tún pọ̀ sí i ẹ̀mí ìfẹ́ tẹ̀ ní sí orílẹ̀‐èdè Nàìjíríà ẹjẹ́ ó tún gògò ju ti tẹ́lẹ̀ lọ ẹ wo ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ lọ rèé gba balance ẹ̀ lójú ìwé kọkànlá nínú ìwé ìròyìn the punch èyí tó jáde fún tòní. ọ̀dà kò burúkọ̀ bàjẹ́ ẹjẹ́ tó tọ̀ sí ọwọ́ iwájú láti ìta gbangba ìwé ìròyìn ti Nigeria Tribune ìròyìn tá a wí yìí ti lọ sí ojú ìwé kẹjọ ń bẹ̀ níbi tí Wike ti sọ̀rọ̀ tó wí nǹkan o Wike wí nǹkan nípínlẹ̀ Rivers tó wí pé ẹ wò ó orílẹ̀-èdè wa Nàìjíríà ń gbé wọ́n sùn wọ́n jí wọ́n jẹun lórí ètò ìlera kọ̀bà olé ni ó pé torí bẹ́ẹ̀ ìjọba tó wà lóde ó pé nǹkan ti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ kọjá kà sí àrà nígbà tó sọ̀rọ̀ ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Wike ẹni tí ó jẹ́ gómìnà lábíàṣà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lọ́nà kan aláìfi sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ló pé gbogbo bí nǹkan ṣe kù díẹ̀ lágbọ́n tètò ààbò ètò ìlera àti ètò ìgbáyégbádùn nílẹ̀ wa Nàìjíríà ó pèsè ẹ̀fẹ́ gbọ́n ẹni abápálọ́wọ́ rẹ̀ lọ́yà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ti ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ló ṣe rí ó pèsè ẹ̀sìn fẹ́ gbọ́n bí àwọn ọmọ orílẹ̀ wa Nàìjíríà tí wọ́n bá kọ̀ láti dìbò fún ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n wà lóróyè lọ́wọ́lọ́wọ́ ó ní wọn ò ní rí àṣírí wípé ẹgbẹ́ òṣèlú APC wọn ò ní nǹkan rẹ kankan láti tó lè jẹ́ pé yóò ti Ísírẹ́lì jáde wá sọ́dọ̀ orílẹ̀-èdè àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà látọwọ́ ẹgbẹ́ òṣèlú apc ó ní ṣùgbọ́n sójú wa ti wá já wípé ńgbà tí gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ti ń pẹ́ apc ni o apc ni o apc ni o àwọn fẹ́ ń eh, bọ́sọ̀ àná sílẹ̀ tọ́jà tẹ ẹgbẹ́ òṣèlú pdp káwọn gbé tòníwọ̀ tọ́jà ti ẹgbẹ́ òṣèlú apc oníṣẹ́bí náà lẹ́sìn ti wá wọ̀ yìí tásọ ọ̀hún ti wá fẹ́ di àkísà mú gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà lọ́rùn ó ní ní báyìí o ó ti wá dájú sáká wípé kò sí nǹkan kan rere tó lè ti israeli ẹgbẹ́ òṣèlú apc jáde fúnlẹ̀ wa nàìjíríà òun kálukú náà ní ọ̀dà dáàbò bora rẹ̀ lágbọn tètò àbùbá ni òǹkàlùkù náà ni ó mú ètò ìlera rẹ̀ kó dúró re lágbọn tètò ìlera lágbọn ti ètò ìgbáyégbádùn òǹkàlùkù ni òní wora rẹ̀ ràn ẹ̀ ń bá wá sọ pé ìjọba ti ń ó ní tí ó ṣẹlẹ̀ agbọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun tàn òun kàn tara rẹ̀ ni kódà ó sì tún tàbẹ́là pẹ̀lú Nyesom Wike lọ́wọ́ wípé ní o àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà gan àwọn òsùn mọ́ ojú wọn ti là kétékété wípé ètò ààbò tó pakasọ ìjọba àpapọ̀ nǹkan ti yín dandé mọ́ wọn lọ́wọ́ ni wọn ò fi rí ọ̀nà àbáyọ ó pé tí àbáwá fẹ́ sọ̀rọ̀ tá a bá ní sọ jù oníṣe bíi ti àwọn fúlàní darandaran oníṣe bíi ẹ̀yà fúlàní ní àárín orílẹ̀-èdè wa nàìjíríà ó pé bí ẹnu rí ọ̀bá ká ìyà tó kù sẹ́nu rí òtún ká ìyà tiẹ̀ náà ni onítọ́wá sọ wípé wọ́n lọ rèé ká tónílé tàlejò tọmọdé tàgbà gbé kóńbókóńbó máa gbẹ̀mí wọn bí ẹni gba ẹ̀mí ẹ̀fọn ó ní síbẹ̀síbẹ̀ ìjọba ń wípé ń dun àwọn ni o ń dun àwọn ni o ó pé ń gbò dùn wọ́n dà tí wọn ò fi wá nílùú solution tó ìtọ́jà pé ọyẹ kọjá ojútùú sì ti ń bẹ̀ yìí ó pé bàbá wítẹnu yìí bá fàyà o wíkẹ́ wípé ìlera orílẹ̀-èdè wa nàìjíríà lórí ìkọ̀bà òlé lọ́wà ojú ìwé kẹjọ ìwé ìròyìn ti nàìjíríà tribune lèmi ti jẹ́ iṣẹ́. ọrùn lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ìpínlẹ̀ rivers jẹ́ kémi náà kí ọ lẹ́yìn lójú ìwé kọkànlá nínú ìwé ìròyìn the punch wọ́n ní ní ìpínlẹ̀ Rivers Wike ti wí pé àwọn èèyàn wọ́n wà ní abẹ́ ti ìkéde ìlú ọ̀fararọ́ o lórí ti ètò ààbò eléyìí tó sapá kan jà mọ́ látàrí bí nǹkan ti ṣe ń lọ ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n pé ìgbìmọ̀ tó ń bójútó ètò ààbò ní ìpínlẹ̀ Rivers ni wọ́n ti kéde nǹkan ọ̀fararọ́ o lẹ́ka ti ètò ààbò ní ìpínlẹ̀ náà wọ́n sì wí pé ìṣèdè yóò máa wáyé o láwọn ìjọba ìbílẹ̀ mẹ́ta ó lé ní ogún tí ń bẹ ní ìpínlẹ̀ náà wọ́n ní bọ́ bá ti bẹ̀rẹ̀ láti alẹ́ ó dilẹ̀ mọ́ gbẹ̀rẹ̀ kó tó di wípé ìṣèdí ọ̀hún yọmọ tẹnubodò àná tí ṣe ọjọ́bọ̀ thursday ni wọ́n kéde bẹ́ẹ̀ wọ́n sì ní ìṣèdí ọ̀hún náà ló ti bẹ̀rẹ̀ láti àná òde ìlọ bákan náà gómìnà Nyesom Wike ni wọ́n pé wọ́n kéde ọ̀rọ̀ yìí o nínú ọ̀rọ̀ tí wọ́n báwọn èèyàn ìpínlẹ̀ Rivers sọ lórí ètò orí móhùnmáwòrán kan níbi tí wọ́n ti kéde ìpinnu ìgbìmọ̀ tí ń bójútó ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ètò ààbò tí wọ́n ṣèpàdé nílé ìjọba eléyìí tí ń bẹ nílùú Port Harcourt wọ́n ní gómìnà ṣe àdáyanrí ọ̀rọ̀ wọ́n ní ní ìbámu pẹ̀lú àwọn fàákájà kan tọ́bẹ̀lẹ̀ ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹrin ọdún 2021 tá a wà yìí wọ́n ní nínú eléyìí tá a ti rí ìṣẹ̀lẹ̀ ìkọlù ni Ikwere àti ní ìjọba ìbílẹ̀ abua odua tí ń bẹ ní ìpínlẹ̀ rivers wọ́n ní látàrí ìdí eléyìí ó náà ní ìjọba ni wọ́n fi pé kí ìṣèdè kọmọ wáyé ní àwọn agbègbè yìí fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ròyìn ẹ lójúwé kọkànlá bákan náà ìpínlẹ̀ yìí mọ̀ wọ́n pé àwọn ọ̀gbọ́n kankan o wípé àwọn èèyàn kan wọ́n ń kó àwọn nǹkan ìjà olóró wọlé kẹ̀tíkẹ̀tí sípínlẹ̀ náà tó fi mọ́ àdó olóró ìjọba ni wọ́n sọ̀rọ̀ kódà iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà àwọn náà ṣẹ̀rí wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n pé ìjọba ti ìpínlẹ̀ Imo àná ti ṣe ọjọ́bọ̀ Thursday ni wọ́n mọ̀ pé àwọn káwó òkè o torí pé àwọn ò mọ nǹkan kan nípa àwọn ẹ̀sùn kan eléyìí ti ń fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn kan ni wọ́n ń kó àwọn nǹkan ìjà olóró wọlé ní kẹ̀tíkẹ̀tí wọ sí ìpínlẹ̀ Imo bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé iléeṣẹ́ ti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tá a mọ̀ sí DSS wọ́n ní ní ọjọ́rú Wednesday ni wọ́n fi àtẹ̀jáde kan léde tí wọ́n fi pé olóbó ta àwọn o wípé àwọn ikọ̀ tó ń jà fún òmìnira Biafra tá a mọ̀ sí IPOB wọ́n ní níṣe ni wọ́n máa ń kó àwọn àdó olóró àdógbàmù wọlé láti inú àwọn ọkọ̀ akẹ́rù kan tá a mọ̀ sí tírọ́ọ̀kì ńláńlá èyí tí ń wọlé láti ìpínlẹ̀ Èkó wọ́n ní ìlú kan èyí tí wọ́n fi ṣe ibùbá tí wọ́n ń pè ní Ọ̀lù ní ìpínlẹ̀ Imo wọ́n ní ibẹ̀ náà ni wọ́n ń kó wọlé sí àmọ́ ẹni tí í ṣe kọmíṣánná tó wà fún ètò ìròyìn ní ìpínlẹ̀ náà Declan Emelumba wọ́n lọ sọ̀rọ̀ ló kọ ìjọba ó pé àwọn ò tí ì gbọ́ nǹkan kan o eléyìí tó ní í ṣe bẹ́ẹ̀ kódà alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo bákan náà SP Orlando Ikeoku òun náà pé wọn ò tí ì fi nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí wọn ò tí ì fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ìròyìn ẹ lọ rèé gba balance ẹ̀ lójú ìwé kọkànlá nínú ìwé ìròyìn The Punch ẹjá gbàbẹ̀ ká kọjá lọ sójú ọjà etí ọba ńlé. ká kọjá lọ sójú ọjà ní etí ọba ńlé etí ọba lóko fresh one note oh seven point nine fm lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà ní àsìkò àwẹ̀ yìí mọ̀ pé o ní àǹfààní láti bá àwọn ẹbí àti ará rẹ sọ̀rọ̀ lórí àtẹ ìbánisọ̀rọ̀ fún kọ́bọ̀ méjìlá péré fún ìṣẹ́jú àáyá kan nínú oṣù mímọ́ yìí tẹ star one five two ash láti gbádùn ìlànà ìpè pàtàkì yìí àti pé tẹ́ ẹ bá kàn fẹ́ ṣe alábàápín fọ́tò àti fọ́nrán àwòrán mánigbàgbé àkókò sàárì yín ẹ tẹ star three one two ash láti jẹ̀gbádùn dátà alẹ́. airtel The Smartphone Network. ó spẹ̀tà spẹ̀tà spectacular revolution plus property. tó bá fẹ́ ra. bẹ́ẹ̀ bá ti san àsánlé owó ilẹ̀ yín ní gbogbo ilẹ̀ revolution plus tó wà ní èkó ìbàdàn ṣíwáwá abẹ́òkúta àti ìlú àbújá. bẹ́ẹ̀ bá ti san àsánlé owó tuntun ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà fifty thousand naira sí mílíọ̀nù mẹ́ta náírà. àwọn ẹ̀bùn bíi báàgì rẹsì òróró ewúrẹ́ àgbò àti màálù àyè lẹ́gbà tọ́tàntàn o. ẹ tún lè san owó ilẹ̀ yín fún oṣù mẹ́rìndínlógójì thirty six months. ó pọ̀ pọ̀ pọ̀ jọ. ẹ kàn sí wọn lórí www.revolutionplusproperty.com tàbí kẹ́ pé Oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù. With love from Conga, we welcome our Muslim brothers and sisters to the holy month of Ramadan. Pay on delivery is now available in Ogun State when you shop on Conga.com. Happy shopping and Ramadan Kareem. Conga.com, the e-commerce group you can trust. When you come into the Glow Cafe, you're in for a world of treats. Not only can you monitor all your voice and data usage with ease, buy, share, borrow, and gift data and airtime in the smoothest ways. Pay for any services of your choice using your airtime or your bank card and manage or change your tariff plan to any plan you prefer seamlessly. You can also add friends, get sweet rewards, and so much more. Oh, and don't forget, if you ever need to recharge outside the Glow Cafe app, just dial star 805 hash to purchase airtime or data through your bike. So, step into your Glow Cafe today. Or download the Glow Cafe app today. Glow Cafe, when it all goes down. Fresh 107.9 FM, lábẹ́ Olúmọ, ó kulẹ̀ fàlàfàlà. ṣùgbọ́n kí n wí wọlé wọlé o wọlé wọlé wọlé ẹ mo fẹ́ wọlé náà ni ọ̀dà kò burú ẹ wò àrà la fi dábà bá ṣe báyìí etí ọba nílé etí ọba lóko ìròyìn náà ló ń tẹ̀ sí ọwọ́ iwájú ibikíbi tá ẹ bá wà báyìí ẹ máa fetí gbéyàwó ẹ̀ nìṣó fresh one zero seven dot nine lókè sárì nílùú Abẹ́òkúta ni ẹ̀jẹ̀ ń jẹ́ iṣẹ́ tí ẹni tí ń ṣe sẹ́nitọ̀ kan tí ń ṣojú àárín gbùngbùn àìpínlẹ̀ Plateau sẹ́nitọ́ Stephanos Gyang ẹni tó sọ wípé ní ìpínlẹ̀ Plateau àwọn ò ní fààyè gba kí àwọn ìka ìdá ó sọbẹ̀ dìbùbà wọn nípa mímọ dẹ́mi àwọn aráàlú lóró lákòókò tó ṣe ètò ìpínfúnni ní ti ìrànlọ́wọ́ tó ṣe fún ti oṣù Ramadan fún àwọn ẹlẹ́sìn Islam ní mọ́ṣáláṣí ńlá kan ti bẹ̀ nípínlẹ̀ Plateau ni ló ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ wípé ohun tó bá gbà náà ni ìpínlẹ̀ Plateau wọ́n fún un láti lè bá a jẹ́ pé wọ́n kàyé apá àwọn òṣèbí tán rẹ́bu máṣọ òṣìkà tán tẹsẹ̀ mọ́rìn lára àwọn tó jàǹfààní ọwọ́ rẹ̀ rẹ̀ náà ni àwọn tí òjò ká ilé wọn àti àwọn tó dàbí ìgbà wípé bóyá wọ́n jẹ́ ẹni tí ò rí jájẹ tó sì jẹ́ wípé wọ́n jẹ́ ẹlẹ́sìn Islam tí wọn ò sì fẹ́ kí oṣù Ramadan kọ́ lọ bẹ́ẹ̀ láì ní í ṣe wípé àwọn náà dá sí iṣẹ́ ládàá ọwọ́ àtúnfi ọwọ́ ìgbọ̀dánilójú rẹ̀ gba ẹran láyà yàtọ̀ sí egungun ó pé ìpínlẹ̀ Plateau ìpínlẹ̀ tó ní àlàáfíà jọjọ ni ó ń bẹ ní ojú ìwé kejìlá ìwé ìròyìn ti Nigeria Tribune. lóní bá tètè ẹjẹ́ àmọ́ bá tètè o kọ́ mọ̀ bá ṣe aláìtó fún àwa àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wá lé wọ́n ní lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀sùn ṣíṣe mọ̀gòmọ́gó òun kíkó owó ìlú lọ́nà tí ò bófin mu tí wọ́n fi kan Secondus Secondus ẹni tí í ṣe alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP lọ́mọ̀ tí ń béèrè owó gbàmọ́bínú èyí tí í ṣe bílíọ̀nù kan náírà àti kí ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ sí ẹni tí í ṣe alága àpapọ̀ tẹ́lẹ̀ fẹ́gbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún àfẹ́gbùà ó pé kó tọrọ àforíjì nílànà gbangba làṣáàtà kété gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kó gbọ́ kí gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kí wọn ó sì mọ̀ pé ó tọrọ àforíjì lọ́wọ́ òun o ó ní bí bẹ́ẹ̀ kọ́ níṣe ó náà lò wọ́n mọ̀ pé lẹ́jọ́ wọn ní secondus òun pẹpẹ àwọn ìbéèrè yìí o nínú ìwé kan tí ẹni tí ṣe amòfin rẹ̀ Emeka Etiaba tọkọ eléyìí tó gbé déètì ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù kẹrin ọdún tá a wà yìí tó gbèrú wọn ní ìwé ọ̀hún tààràtà ọ̀dọ̀ afẹ́gbùà òun náà ni wọ́n sì kọ́ sí wípé kó tètè gbé ìgbésẹ̀ o láti tọrọ àforíjì lọ́wọ́ Sẹ̀kọ́ndùsì bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní wọ́n pè é lẹ́jọ́ o iyùn bẹ́ẹ̀ àwògedengbe lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti agbo òṣèlú bákan náà lójú ìwé kẹtàlá nínú ìwé ìròyìn The Punch wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ya bo ibi tí ẹgbẹ́ òṣèlú SDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n gbé ń ṣe àkànṣe àdúrà kan o wọ́n ní wọ́n sì lọ́ọ́ rèé fi òfin gbé ẹni tí í ṣe alága fẹ́gbẹ́ òṣèlú SDP wọ́n ní níbi ètò àdúrà kan eléyìí tí ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ eléyìí tó wáyé nílùú Òṣogbo wọ́n ní ibẹ̀ náà ni àwọn ọlọ́pàá ni wọ́n mọ̀ ti dá wọn lọ́wọ́ kọ̀ lánàá ti ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n ya abo ibẹ̀ tí wọ́n sì pé ẹni tí í ṣe alága fẹ́gbẹ́ òṣèlú SDP ìyún Fẹ́mi Awẹ́ òun náà ni wọ́n na ọwọ́ gan o wọ́n ní níbi àkànṣe àdúrà ọ̀hún eléyìí ti ń wáyé níbi tí ó jìnnà púpọ̀ sí àgọ́ ọlọ́pàá ti dùgbẹ̀ nílùú Òṣogbo wọn ní ibẹ̀ náà ni wọ́n mọ̀ ti rí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti àwọn ẹlẹ́sìn mùsùlùmí tó fi mọ́ àwọn ẹlẹ́sìn àbáláyé tí gbogbo wọn tí wọ́n darapọ̀ lọ́kàn tí wọ́n sì pé àwọn sọ àdúrà kalẹ̀ fún ẹgbẹ́ òṣèlú SDP àmọ́ bí àdúrà ti ń lọ lọ́wọ́ ni wọ́n pé àwọn ọlọ́pàá ni wọ́n mọ̀ ya bò wọ́n bẹ̀ tí wọ́n sì gbé alága wọn lọ iyùn náà bẹ́ẹ̀ àwògede ń gbé o ní ìpínlẹ̀ ti benue wọ́n ní ẹni tí í ṣe igbákejì gómìnà ń bẹ̀ ó pé lẹ́yìn ọlọ́run ọ̀rútọ́ọ̀mù àti àwọn tí wọ́n jẹ́ olùdìbò àwọn ni wọ́n lè sọ ibi tí orí tí yóò bá ọrùn òun rè o nínú ètò ìdìbò eléyìí tí ó wáyé lọ́dún 2023 ẹni tí í ṣe igbákejì gómìnà ní ìpínlẹ̀ benue benson abonu wọ́n ní àná ọjọ́bọ̀ tọ́sí lọ́la ọ̀rọ̀ mọ́lẹ̀ wa ń o tó ní òun ó darapọ̀ o pẹ̀lú àwọn tí wọ́n ó jìgbò fún ipò gómìnà ní ìpínlẹ̀ náà bó bá di ọdún 2023 bó bá jẹ́ pé ọba òkè àti ẹni tí ṣe ọ̀gá òun gómìnà Samuel Ortom àti àwọn èèyàn ìpínlẹ̀ Benue bí wọ́n bá jẹun ló ń tẹ̀ tí wọ́n sì ti òun sọ́wọ́ wájú pé jáde fún ipò gómìnà máa lò bẹ́ẹ̀ ó ní bó bá ti rí bẹ́ẹ̀ a jẹ́ pé wọ́n jẹ́ ìpè aráàlú ojú ìwé kẹtàlá nínú ìwé ìròyìn The Punch lẹ́ẹ̀tì ṣẹ̀rí ìròyìn. ká tó tẹ̀lé bó ṣe ń lọ ojú ìwé kọkàndínlógún ìwé ìròyìn ti Nigeria Tribune ibẹ̀ ni ẹgbẹ́ asuu nílẹ̀ wa nàìjíríà wọ́n mọ̀ wòye ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbébọn àti àwọn ajínigbé tí wọ́n ń lọ rèé bá àwọn iléèwé gíga fáfitì lálejò bí ogoro ti ní bó ṣe lè ṣe adínàgbò òkú fún ètò ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé bí ìdá bíi márùndínlọ́gọ́rin ń ló ṣeé ṣe kí wọ́n jáde níléèwé láì kẹ́kọ̀ọ́ jáde o níbi ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan tí ẹ pọ́ wáyé nípínlẹ̀ Kaduna lẹ́yìn tó jẹ́ pé iléèwé ga fáfitì ti ìpínlẹ̀ Kaduna ní tó Kaduna State University ẹ̀ka tí wọ́n ti mẹ́ kásù ní Kaduna ni wọ́n sọ wípé àwọn akẹ́kọ̀ọ́ táwọn ìka ìdá yìí lọ́ọ́ rè kọlù wọ́n pé àwọn òbí wọn sọ pé kẹ́síkò àyà wọn ń já ẹ̀rù ń bá àwọn àwọn ọmọrin àwọn ọ̀bá kọ sígbẹ̀dù káwọn akẹ́kọ̀ọ́ àwọn ọmọ àwọn wọ́n gbá bẹ́ẹ̀ wọn àwọn là kí wọ́n soríire ọ̀sán ju kí wọ́n lọ rèé kó ọwọ́ àwọn ìka ọ̀dájú abiyamọ eléyìí tọ́já wípé wọ́n ń wùwà láàbí láwùjọ lọ ẹgbẹ́ asòun nílẹ̀ yìí pé ẹ̀rú ti ń ba gbogbo àwọn òbí àtàlágbàtọ̀ wọ́n ti ń ṣẹlẹ̀kùn máwọn ọmọ wọn mọ́nú ilé nítorí ìkọlù yìí wọn kò ṣe ló yẹ kíjọba àpapọ̀ tapá yìí láti tún fi kún ìgbìyànjú rẹ̀ kí òpin ó lè dé bá ìkọlù àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn aráàlú lórílẹ̀‐èdè wa nàìjíríà ewu ń bẹ lóko ló ń gẹ́ ló ń gẹ́ fúnra rẹ̀ ewu ni o ó ń lọ̀rọ̀ tí ń fọ̀ jáde látẹnu àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti àwọn èèyàn lórílẹ̀ India èyí tí wọ́n ń gbé lórílẹ̀‐èdè náà àtàwọn tí wọ́n ń gbé lórílẹ̀‐èdè wa Nàìjíríà ń bí kódà pàápàá orílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n pé bí nǹkan ti ṣe ń lọ ìbọ́yá ní àwọn ọmọ orílẹ̀‐èdè àwọn ni wọn ò ní mọ̀ ṣẹ́rí bọ̀ wá sí ilé padà o torí pé ilé koko ń tagbè gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ti ètò ìlera àwọn náà ni wọ́n mọ̀ ti láago ìkìlọ̀ pé kóró kògókògó ṣé ti orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n pé ó ṣeé ṣe kórílẹ̀-èdè wa nàìjíríà kí wọ́n tó fojú winá ìlà yìí lò bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí bí wọ́n bá kùnà láti dá ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìtànkálẹ̀ àrùn covid-19 lọ́wọ́ kọ́ o láàrin orílẹ̀-èdè India sórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nínú ilé ìta ti rí ààrẹ tó wà fún ilé ẹ̀kọ́ tí wọ́n ti máa ń kọ́ni ní ìmọ̀ àkànṣe tó jẹ́ ti ipò ogun ọ̀jọ̀gbọ́n ládàpọ̀ àṣírò àti ẹnìkan tí í ṣe olùkọ́ láti ọgbà ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti Adeleke ti ń bẹ nílùú Ẹdẹ ọ̀mọ̀wé Ọládipúpọ̀ Kọ́láwọlé wọ́n ní àwọn náà ni wọ́n mọ̀ paǹpọ̀ tí wọ́n sì laago ìkìlọ̀ kóró kogokogo sétí àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà níbi ẹgbẹ́ tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera lórílẹ̀‐èdè yìí báwọn náà ti ṣe ń rọ ìjọba wípé ewu mà ń bẹ lóko lóńgẹ́ lóńgẹ́ fúnra rẹ̀ ewu mà ní wọ́n ní àwọn ọmọ orílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n ń rò papọ̀ pẹ̀lú ti àwọn ọmọ orílẹ̀‐èdè India àtàwọn ọmọ orílẹ̀‐èdè India tí wọ́n pọ̀ bàbí lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní wọ́n mọ̀ tó lè mú kí ìtànkálẹ̀ àrùn COVID-19 kọ́mọ̀ tó di tọ́rọ́ fọ́nkálẹ̀ kódà ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera lórílẹ̀‐èdè wa nàìjíríà innocent uja wọ́n lọ sọ̀rọ̀ lánàá ò ti ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ó sì pé báwọn ti ṣe ń wò yìí ewu ń bẹ lóko ló ń gẹ o ló ń gẹ fúnra rẹ̀ gan ewu ni ojú ìwé kejì nínú ìwé ìròyìn the punch òní wọ́n ti jábọ̀ ròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́. wọ́n ti pe ẹni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ ètò ìsúná lẹ́wà nàìjíríà tó ń tẹni tí í ṣe olórí ẹ̀ka elétò ààbò yìí sípàdé o ìpàdé wa sọ bí nǹkan ṣe ń lọ tó fi jẹ́ pé pàpà síbẹ̀síbẹ̀ bí owó tùlù ṣe ń bá ẹ̀ka ti ètò ààbò ní orílẹ̀-èdè wa nàìjíríà lọ síbẹ̀ irinṣẹ́ tọ́pẹ́yẹ ọ̀tẹ̀ àwọn òṣèlétò ààbò lọ́wọ́ ké ló bí mínísítà tó ń dúrí sí ọ̀rọ̀ ètò ìsúná nílẹ̀ yìí zainab ahmed iná ni wọ́n sì ti pèsè pàdé ètò ti ẹni tí ṣe olórí ẹ̀ka iléeṣẹ́ ọmọ ológun nílẹ̀ wa nàìjíríà ni wọ́n ti pèsè pàdé o àtàírù ibrahim wọ́n pe ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́jọ́ ṣẹ́gun túsídẹ̀ẹ́ ní apẹ́ka méjèèjì kí wọ́n yọjú sí ìpàdé ìpàdé wa wí tẹnu rẹ̀ wọ́n pé ìpàdé náà lọ́dá lórí pé owó túùlù tí wọ́n yà sọ́tọ̀ fún ẹ̀ka elétò ààbò láti àpò ètò ìsúná orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n kọ́ sí òdebẹ̀ ni àbódébẹ̀ àwọn kan ṣe ni ẹ̀pin lékìrí lékìrí láì fìrántí ẹni wọ́n rà àbí wọn fìrántí ò péye tó ló fi jẹ́ pé bá a ṣe ń ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà níbi ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lẹ́bẹ̀ ní fi ń lélẹ̀ wọ́n pé kí mínísítà fún ọ̀rọ̀ ètò ìsúná lẹ́wà nàìjíríà ìyún zainab ahmed ó sì mọ́ gbàgbé àdéhùn tí ìjọba àpapọ̀ ṣe wípé ètò ààbò lẹ́yìn ní ọ̀jẹ̀ òun lógún kí lọ́ wá dé tí nǹkan mẹ́ẹ̀ wọ́n ní ìpàdé náà ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ tí ń bọ̀ ẹni ẹni wọn wá wí tẹnu wọn o àtẹni tí ṣe lórí iléeṣẹ́ ọmọ ológun nílẹ̀ yìí tòun ti mínísítà fún ètò ìsúná lẹ́wà nàìjíríà ojúwe kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn ti nàìjíríà tribune ni mo ká ìròyìn yẹn mọ́. bàbá mbàkà àwọn náà ni wọ́n mọ̀ sọ̀rọ̀ eléyìí tí àwọn kà jáde fún yín lójú wókèje nínú ìwé ìròyìn the punch bá a ti ṣe ń tẹ̀wájú lórí ìròyìn etí ọba lé etí ọba lóko mbaka ni wọ́n pe ọba òkè ti kọ sí àwọn láti sọ àsọtẹ́lẹ̀ tako buhari tòun ti uzodinma ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ imo gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ ròyìn ẹ̀ wọ́n pe ẹni tí í ṣe àlùfáà fún ìjọ kan tí wọ́n ń pè ní adoration ministry tí ń bẹ ní ìpínlẹ̀ enugu ẹni ọ̀wọ̀ ejike mbaka wọ́n ní bàbá ti ṣàlàyé pé ẹni tí í ṣe aṣíwájú fún àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń jà fún òmìnira Biafra eléyìí tí wọ́n ń pè ní IPOB Nnamdi Kanu wọ́n ní bàbá pé àwọn kíkú ọmọ ṣe o pẹ̀lú bó ti ṣe jẹ́ pé níṣe òní ń jà fún ìfẹ́ àwọn èèyàn rẹ̀ bàbá ẹni ọ̀wọ̀ Mbaka ni wọ́n pé títí di àsìkò yìí àwọn ọmọ èèyàn tí ń jẹ́ Nnamdi Kanu o kódà àwọn ò fi ojú àwọn kan rí báyìí o wọ́n ní bẹ́ẹ̀ ti ṣe ń wo àwọn yìí ọwọ́ àwọn làwọn ká lé orí ipò ìpele tọ́jẹ́ ti ọlọ́run tá a mọ̀ sí ọ́tà yìí wọ́n ní ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé bí àwọn ti ṣe ń sọ̀rọ̀ yìí gbígbọ́ náà làwọn máa ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ sí tí àwọn ò fojú kan rí o wọ́n ní ibikíbi tí Nnamdi Kanu bá wá wà wọ́n ní kí ọba òkè kọ́ máa bùkún o pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀ wọ́n ní nítorí pé kò sí aburú kankan bẹ́ẹ̀ bá a bá rí ẹnikẹ́ni tó bá jí gìrì tó sì pé òun ó máa ṣiṣẹ́ tọ ìfẹ́ àwọn èèyàn òun òun ó sì máa jà fún àwọn èèyàn òun kò sí nǹkan kan tó burú ń bẹ̀ àfi kí ọba òkè kó bùkún irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní ẹni ọ̀wọ̀ ń bákà nínú ìwàásù wọn eléyìí tí wọ́n gbé kalẹ̀ nínú ìjọ wọn ibẹ̀ náà ni wọ́n mọ̀ tó ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke pé ẹ máa gbọ́ o ọba òkè tó ti wá kọ sí àwọn bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wípé gbogbo àtìlẹ́yìn eléyìí tí àwọn ṣe fún ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari káwọn ó tètè ṣẹ́rí padà ńbẹ̀ o kódà káwọn ọmọ ti ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ imo hope uzodinma káwọn ọmọ ti lẹ́yìn mọ́ kódà ọba òkè tún kọ sí àwọn pé káwọn ó ríran tako àwọn méjèèjì ẹ má jẹ́ ń kà jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà lọ rèé ṣẹ̀rí ìròyìn yẹn ń bẹ lójú ìwé keje nínú ìwé ìròyìn the punch. ọ̀dà kò burúkú bàjẹ́ nítorí pé níyì ń juwọ́ bélébélé ọdún ni àmọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn pé gómìnà Abíọ́dún Ṣèyí Mákindé ó ṣèrànlọ́wọ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún ẹnìkan tó ní ìpèníjà àgọ́ ara tó sì ti wà lẹ́nu ọba láti ọdún mẹ́rìndínlọ́gbọ̀n sẹ́yìn tó ọpẹ́ olóbi tó nìròyìn yẹn mú lọ́wọ́ fún ẹni tí gómìnà ṣe lóore ojú ìwé kẹtàlélógún ìwé ti Nigeria Tribune ni mo ní àsìkò àwẹ̀ yìí mọ̀ pé o ní àǹfààní láti bá àwọn ẹbí àti ará rẹ sọ̀rọ̀ lórí àtẹ ìbánisọ̀rọ̀ fún kọ́bọ̀ méjìlá péré fún ìṣẹ́jú àáyá kan nínú oṣù mímọ́ yìí tẹ one five two ash láti gbádùn ìlànà ìpè pàtàkì yìí àti pé tẹ́ ẹ bá kàn fẹ́ ṣe alábàápín fọ́tò àti fọ́nrán àwòrán mánigbàgbé àkókò sàárì yín ẹ tẹ three one two ash láti jẹ̀gbádùn dátà alẹ́. airtel the Smartphone Network. gbogbo mùmìnì mùmìnà tó fẹ́ ṣe àjà tí wọ́n láṣepẹ́ pẹ̀lú ìrọ̀rùn alamada travels and service ní kẹ́ ẹ bá lọ o. wọ́n ní àṣepọ̀ pẹ̀lú ilẹ̀ saudi lójó rọrùn fún wọn láti ní ilé ìgbé tó dáa tó súnmọ́ aram ọkọ̀ lọ́yẹ̀ ọ̀fẹ́ oúnjẹ ọ̀fẹ́ pẹ̀lú siara káàkiri. ọ̀gbàmùgbàmù tẹ́ǹtì tí dárú gbọdọ̀ gbòòrùn ní mùnà wá sí àtìgbàdégbà ìtọ́jú òǹtà ààbò tó péye. alamada travels and services pèrègèdè fi gbọ̀rọ̀ jẹ̀ka nípa ká dá alálàájì lọ́rùn pẹ̀lú àṣepẹ̀ṣẹ̀ hajj kàtìlẹ́kàdé ká máa pààrà airport fẹ́r rose lọ́rọ̀ tiwọn. olùléeṣẹ́ wọn wà ní sógúnlẹ̀ bus stop èkó ẹ̀ka wọn ní ìtàsí central mosque abẹ́òkúta chief imam zero eight zero three three three seven nine three one eight àgọ́ ìwòye mission and sarudin zero eight one three seven seven one zero four four nine àti sixty six ìbàdàn road ìjẹ̀bú òde zero eight zero five two four zero four two four five. I help you, please? Yes, I would like to buy data to watch plenty, plenty videos. You know now, music, sports, in short, everything on YouTube. What is your budget, sir? As low as possible. Well, how does 50 naira for an hour sound? 50 naira? for one hour? Ha! Talk true! Yes, with Glow YouTube Plan, you can stream all your favorite YouTube videos for as low as 50 naira. Hey, what do I do? Simply dial star 777 hash to get started. Get the super affordable YouTube time-based plans from Glow and start feasting on your favorite YouTube videos for as low as 50 naira for 1 hour during the day and 50 naira for 5 hours at night. Dial star 777 open hash, select data, select social bundle, and select YouTube to choose the Glow YouTube plan that's just right for you. Glow Unlimited. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. ẹ káàbọ̀ padà àsìkò tí kò wá ní pàpàmọ́ra àmọ́ kó tó di wípé àmọ̀dágbére lójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn the punch wọ́n ní ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ aṣojú fórílẹ̀-èdè amẹ́ríkà wa nàìjíríà ìyún james campbell olómọ ti ṣe ní àlàyé pé yóò nira gógó fáwọn tí wọ́n pé àwọn ti ronú pìwàdà àwọn sì ti jogun omi àwọn ti yọpá yọsẹ̀ kúrò nínú ikọ̀ alákatakí ti boko haram àwọn ti ronú pìwàdà tí wọ́n wá ń fẹ́ kórílẹ̀-èdè amẹ́ríkà kí wọ́n fún àwọn níwèé àṣẹ ìrìnnà wọlé sórílẹ̀-èdè ó ní yóò nira fún wọn láti lè rí visa eléyìí tá a mọ̀ sí ìwé àṣẹrìnnà sílẹ̀ Amẹ́ríkà gbà aṣojú tẹ́lẹ̀ forílẹ̀-èdè Amẹ́ríkà nílẹ̀ wa Nàìjíríà òun ló la ọ̀rọ̀ mọ́lẹ̀ wa kéke bẹ́ẹ̀ ṣẹ̀wárí fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìròyìn yẹn lójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn The Punch ibẹ̀ nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ń ké sí ìjọba àpapọ̀ pé ìjọba àpapọ̀ pápákọ̀ òfurufú ti ń bẹ nílùú Àkúrẹ́ ó yẹ yí ó kọ rẹ̀ padà kẹ́ẹ̀ fi sọrí àgàgù ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn the punch lẹ́ẹ̀tì ṣẹ̀rí ìròyìn yẹn. ọ̀dà kò burú jẹ́ àfihàn ẹran àgbàyàn bíi méjì láàyè kí wọ́n bá wa gbẹ́nu sí i ká tó máa lọ fún tòórọ́ òní o létí ọba nílé etí ọba lóko zero eight zero three three two two ten seventy nine. ìròyìn kan náà sì ọlọ́ọ̀jì orí bẹ́ẹ̀ o ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà náà ni wọ́n ń sọ fún iléeṣẹ́ eléyìí tó ń rí sí ìwọléwọ̀de lórílẹ̀‐èdè yìí pé láàrin wákàtí méje ó lé ní àádọ́rin seventy two hours òun náà ní kẹ́ ẹ mọ́ fún àwọn èèyàn tí wọ́n bá fowó kọ́lẹ̀ láti gba ìwé àṣẹ ìrìnnà tá a mọ̀ sí international passport ẹ máa fún wọn ní international passport ọ̀hún bọ́lọ̀ bá jẹ́ orí bẹ́ẹ̀. tọ́ ọ̀pẹ ní ọ̀bàdé. àmì hello. hello ẹ mà káàárọ̀ sa ẹ káàárọ̀. pápá ẹ káàárọ̀. àmọ́ kí ẹ̀yin atọ́kùn wa méjèèjì lágbọ́ ọlọ́run wàhálà àdàmú kò ní dé báyìí o. àmì àtẹ̀yìn orúkọ tèmi ni aláwùjọ ọ̀pọ̀ láti Kwari àgbẹ̀lọba eléyìí tèmi fẹ́ dá sí òun náà ni pé tó lágbára ọlọ́run wọn ò ní bí wàá gbé wọn ò ní jẹ́ iná ìgbé o ẹ̀kí púpọ̀ ó ti gbà. ẹ ṣe àdúpẹ́ o. pẹ̀lú ìpè yẹn o náà ni a fi máa daṣọ bo ìtàgé ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko fótó ní bógo bó ṣe ń jẹ́ tọ́lọ́run eré gbogbo ó tún di ọjọ́ ajé Monday ìkẹ́ tuntun lórí ọ̀fẹ́ láti bá wa pàdé lákọ̀tún fún ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko ẹjá wo mọ̀ fẹ́lẹ́ ìṣẹ̀lọ àtòrí àtọrùn waheed akintayo lóko mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà abáríkà òjò ńlá o ẹ̀mí wa ó ṣe púpọ̀ rẹ̀ lókè ìpẹ́ mú kí yín ẹlẹ́mbẹ̀hún ó tún di lábọ̀. ọ̀dà kò burú orí àtọ̀run ń lọ báyìí náà àmọ́ aládùúgbò yé ìdọ́là babatunde ní aago méjìlá akọ́tún ètò iṣẹ́ oríran mi ń bọ̀ ní kẹlẹ́wú kẹlẹ́wú olùtayọ̀ falẹ́tì lórúkọ mi iyeye agbẹ́dẹ́gbẹ̀yọ̀ ẹ̀ máa yá ṣẹ́ o. one oh seven dot nine fm. na fresh e dey fresh. ká polówó ọjà kó dán mọ́rán. ó dùn ń dán gbinrin. an exhaustive news. na fresh e dey fresh. ká ṣe tòótọ́ kúnjú owó. ó dùn ń dán gbinrin. programs full of wisdom. Oh. na fresh e dey fresh papa mama my brother my sister make una dey hear am o. ẹ mọ gbọ́ fresh fm àdìgbòǹgẹ̀ rédíò wẹ́n dey rain o. no be only for naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. Oh, amẹ́ríkà chicago paris manchester canada london united kingdom etc na fresh fm dey make dem fresh o. Oh. wọn náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́ bọ́ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní í dán pẹ̀lú àwọn ètò tó ń tún ni láyé tó tó ń kọ́ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o ó dùn tó o tún ń dán one oh seven dot nine fresh fm ajá balẹ̀ tuntun. nibutulita asikibi lai wari dabi ya iná lẹ́dí yẹ kí ṣe kúlí balẹ̀ wàláwù. تمسكوا بما كتبت وإن رضيت بذيك حسبك الله. ṣọlẹ̀ báwa bí ó báwa ṣe ṣe mi lè jọra wọn ǹjẹ́ ni ò ní pé níjà ṣerú wọn ò lè dé wájú. ó bá jàjà débẹ̀ sọ lè ipò rẹ̀ lò pẹ́pẹ́pẹ́ bá para ẹ̀ kó tó kú. ẹni tí ò rí challenge rí bó tiẹ̀ déwájú. gìràgìrà ni ó máa tẹ̀lé àhóra ẹ̀ lẹ́ni ó pé. àpẹẹrẹ ẹ̀ ní tí ò tó kò ní mọ̀ páyé yìí o. bó dùn dákú má gbàgbé pé kò rà tún wá.